Yaya Bello took advantage of the people of Kogi. Amusu took advantage of the people of Aboguta. But then George took advantage of the people of Ondo State. Then Akeredolu took advantage of the people in Ondo State and the wife and the children and the family. What belongs to the government was transferred to, the, uh, to their own self. Then to the extent that Akeredolu was be, building Buckingham Palace in, in Ibadan. Kì í ṣe ibi tí wọ́n ti bí o. Ó dẹ̀ kọ <laughs> wọn ò tẹ̀ tó wá sí síbẹ̀ hallelujah àwọn ìyàwó ìṣọ́gun àtàwọn ọmọ ìṣọ́gun lákùrẹ́ láti lè kó lọ sí <laughs> hallelujah orí pípé wà nú ẹ̀ṣà they are taking advantage of us ẹ̀dẹ̀ wá wo bí tọ́lọ́ ń gbà yọ sí wọn ṣé kò yọ sí wọn dáadáa ó yẹ kí Akérédolú kó ti mímí kò mọ́lé kó pọ̀ nǹkan tó jẹ bọ̀ fi ṣe pàdípàdé mo dẹ̀ ló dẹ̀ máa ó máa. He's gonna pay for it. He's gonna what? He's gonna pay for it. Shall we o pray fún? I was telling you last year, 2022, uh, 23, that Access Bank we have problem. Access Bank what? We have problem. Then this year again, the Lord said, the Lord has served red card. To whom? To we? from November. If you are given a red card on the field of play, Do you come in again? Then 10 uh, bitter cola. What are we doing? Are we eating the Coca-Cola? They said no. It's uh, àwọn àwọn irúnmọlẹ̀ ló máa jẹ bitter cola. Irúnmọlẹ̀ ẹ jẹ́ ká lọ wo bí tí irúnmọlẹ̀ ti fẹ́ jẹ́ tí ó bá dẹ̀ jẹ́ ká máa kó lọ lé. Èmi láyà torí mo èmi yà wèrè ju gbogbo ìrìn lọ máa tẹ̀lé irúnmọlẹ̀. Tàbá débẹ̀ tí irúnmọlẹ̀ ò bá gbé èmi á máa gbé Hallelujah. Even for I'm a So when these are where people take advantage of you. Persons selling on our streets. Selling gari, selling beans, selling suya, selling uh, eh, cocoyam, selling beans, selling all these things will be telling you dollar one. They are taking advantage of what? Dollar. Is Nigeria America? No. Can America take advantage of Naira over there? No. And there was another time again, all the great general overseers in Nigeria, like Adeboye, Kumoye, Abiara, and all of them. That was 19, 1999, 2003, 2002. Whenever they have a busy revival, Adeboye will raise up his hand and said, the Lord has revealed to me in that spot over there Four people will get American visa. Amen. They have taken advantage of you. You didn't have passport. And then by the way, they didn't point to anybody. They said that area. Are you area? No. For more prophecies and gospel news around the world, subscribe to 12 Star TV and turn on notifications. Then when you look at what is happening around us today, it's about taking advantage of all the things around you. If your father is a president, you don't need to learn book in, in, in the university. You'll be buying something from the lecturers and the professors, they'll give you back. Taking advantage. <laughs> Taking what? Advantage. advantage. But the advantage, advantage will only go for a little while. Because when you look at Psalm 23, it said, The Lord is my shepherd, I shall not want. Now, if taking advantage is your shepherd, Then where do you go? And he warned us again in the book of Exodus 23 from verse 1 to 5. Only ní ẹ̀yin good of Baore. ọrẹ nítorí ọrẹ a máa ṣe kí ni? you and you. ojú èèyàn, a máa yí ìdájọ́ padà. That's all. That's all. If you can wait for your time, Ecclesiastes 3, 1 to 5. Only there is time for everything under heaven. Kí ló ń kánjú fún? Kí ló ń sáré Why do you want to have boyfriend when you don't have bank account? Why did you want to have boyfriend when you did not have a, eh, a job? How did you, why do you want to have a girlfriend when you don't have anywhere to sleep? Oh, rí mi tó fẹ́ sùn lálẹ́. Ò ń gbé lọ́dọ̀ èèyàn. Wá dẹ̀ sin ọmọdé obìnrin láti area just right. Wá sin lọ sí ológógóró wá ṣètò sí padà lọ sí Ajégúnlẹ̀ bus stop. Ó tiẹ̀ bẹ̀rù kọ́kadà má gbá ẹ hallelujah wà á fẹ́ lọ wo obìnrin wà á ní fóònù bàjẹ́ kì í ṣe fóònù ló bàjẹ́ ayé ẹ̀ ló bàjẹ́ ṣé fóònù ló bàjẹ́ fóònù kan ló bàjẹ́ hallelujah hallelujah so for the pep talk today we will continue what we said yesterday in the church taking what taking advantage the person selling on our street selling gari, selling beans, selling suya, selling uh, cocoyam, selling beans, selling all these things will be telling you dollar one. They are taking advantage of what? Dollar. Is Nigeria America? No. Can America take advantage of Naira over there? No. And there was another time again, all the great general overseers in Nigeria, like Adeboye, Kumu, Abiara, and all of them, That was 19, 1999, 2003, 2002. Whenever they have a busy revival, Adeboye will raise up his hand and said, the Lord has revealed to me in that spot over there. Four people will get American visa. Amen. They are taking advantage of you. You didn't have passport, And then by the way, they didn't point to anybody. They said that area Are you area? No. And later they were telling us open heaven. And there is no rain. <laughs> taking about, They are taking advantage of us. Open heaven. And rain did not come. And there is no sun. The revival was around 8 o'clock in the evening. They said, oh, the heaven has opened. Pray, the heaven has opened. Heaven cannot open. Heaven cannot what? Cannot open. They are just taking advantage of you. And then when they are telling you the pastor wanted to buy a car, the money to, to, to complete the money, we need 5 million. Seven people to stand up there. So to gather the money so that the pastor can buy a car. And you trek to the church. You trek to what? To the church. Look at it. They are taking advantage of what? Of you. Because you are vulnerable. But that will not take you anywhere. That will not take you anywhere. I could remember in Akowojo, that was 1999. A man left home and took his passport, uh, took uh, his pastor to Iduani. When they were coming on the road, there was an accident. The, the man died. Then the pastor lost his two legs. Hallelujah. Hallelujah. No scholarship, no insurance, Nothing. And the very person that took you down there did not have any callings. They will take care of your house. You could remember in, the, in deeper life, that was around 1999, 97. Somebody lost his wife and his husband. He's a pastor, Pastor Kumoyi. I have to go, it's time, right time for me to go and remarry. Because I only have two, two kids. And I need to continue with my life. Oh, Pastor Kuyi said, God is going to marry you. God will marry you. Don't worry, don't, but don't. These two kids will be well for you. And uh, you know how he talks like somebody that has something in the brain. He, he, he packaged the, lady, the young lady, and the, the young lady forget about uh, being remarried. Hallelujah. Then again, when the wife of uh, died, not up to three Not up to one and a half years. Kumoye came with another trouble. He said he met a lady in London, a woman in London, for age of 62 or 65, who has not this virgin before. That means that one has entered menopause for 60. Why are you taking advantage of all these people? Because they are vulnerable. All Nigerian general overseers, pastors, prophets, they take advantage of everybody. And if you run away from the pastors again, and you get to the herbalists, the herbalists need just the, the, the blood of a goat. They will tell you, go and bring a goat. Go and bring one goat. Although we, we should thank God to be a believer is even more considerable than to be a herbalist. Because when they say you should come with a goat, then four yards of white clothes, then big calabash, then 200 cola nuts, then 10 uh, bitter cola. What are we doing? Are we eating the Coca-Cola? They said no. It's a uh, àwọn irúnmọlẹ̀ ló máa jẹ bitter cola. Irúnmọlẹ̀ ẹ jẹ́ ká lọ wo bí tí mo mọlẹ̀ ti fẹ́ jẹ́ tí ó bá dẹ̀ jẹ́ ká máa kó lọ lé. Èmi láyà torí mo èmi yá wèrè ju gbogbo ìrìn lọ máa tẹ̀lé irúnmọlẹ̀. Tàbá débẹ̀ tí irúnmọlẹ̀ ò bá gbé èmi á máa gbé lọ lé. Hallelujah. Even for so when, these are where people take advantage of you. Landlord take advantage of tenants. Then the people selling on the on your on your street take advantage of you buying a car yesterday. So going to them to buy a crate of mineral, oh tomorrow, dollar tomorrow, they took advantage of you. Hallelujah. Hallelujah. When you look at the book of Genesis, Genesis 27 from verse uh, 26. Then the man gave another, he said, I have your father. He was talking to uh, uh, Esau that he should go and bring an animal for him because he may likely die at any time. Then because he had, he took advantage of his body. And when you are in the church, you run to the church for a cover. Then the pastor there is having a plan to make love to you. Oh no, my baby for nothing now. Because then don't want to call it cool. wọ́n tẹ̀ jẹ́ kan láàrin ọ̀sẹ̀ kò ṣe fi sára kù náà mọ́tò ò látúwọ̀ mọ́tò ò látúwọ̀ ṣé mọ́tò tó ń kérò àbí mọ́tò tá fẹ́ fi bojú ara wa jẹ́ are you still pastor again? lẹ́tẹ̀ bá wà ń wora tí wọ́n ti pásítọ̀ bá ń píríṣì látòkè tó bá ń wojú àwọn bí ó tùrú gbẹ̀kẹ́ aṣẹ́wó kú sí ibi tí a fà lọ ṣẹ́rí mọ́tẹ́ mi sọ ohun gbogbo ti parí o tí pásítọ̀ bá tún fokó lé àwọn ọmọ ọjọ́ kiri níbo kí ló fẹ́ tún wà ní Sunday ah, jọ tẹ bá wá dórí bẹ́ẹ̀dì ṣé ẹ máa daṣọ bojú ọmọ ọjọ́ yẹn àbí ta ló máa kọ́ bọ́ra ah, èṣù lágbára o ah, eh? then the Bible, I was a praise word. Eh, praise God. Hallelujah ká ní wèrè tala sí wọn tà ní bọ́ọ̀dù mi ta fáàlì níbo la tún já sí ẹ ibi tó lè rí so the governors are taking advantage of the people of the state the council local government chairman is taking advantage of us then the the the petrol uh, dealers are taking advantage of us then Sheila is taking advantage of his mother until tomorrow. <laughs> because don't worry mommy i'm gonna help you kí ló kàn wèrè tó bá lọ kú kó tó lórí kó tó forí jágbójágbó kí ló kàn pẹ̀lú gbogbo lẹ́ni tí bá láì pẹ̀lú tẹ́lẹ̀ náà. and then when you are saying look at the student who said biology when the die mommy they said we should buy biology book and it's two books for biology bio and logy uh, it's okay it's okay you are taking advantage because your mommy did not go to school. But don't worry, your own children will take advantage of you. When you look at the book of Nahum 1, Haggai 1, Haggai 2, Malachi 1, Malachi 2, Malachi 3, from verse 10 to 14. Then when you look at the book of Jude 1, 1 to 6, he a if fail to be the, the position where I ask you to be and you move, then I will keep you where you will not like it. Because blessing, great things are still happening in Nigeria every day. Today, some people has been mad a millionaire. Some people has received their check today. Some people has received their what? Their check for today. Doing a legitimate job for the government. And they got their pay. It was the time of crisis that you can what? You can make money. It's the time of what? Time of crisis. Lèyàn lè make owó. Tó bá Garini ra gàrí ní tó fún wọn lọ́wọ́ tó lọ fi ṣe gàrí yẹn tó kó jọ tó fi mọ́tò kó wá tó wá ń ta díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó ta for three weeks ṣé ò ní make profit I make profit but ó jòkó gbogbo àwọn housewife nowadays is rírà rírà rírà rírà rírà my twelve okay odo my twelve láti independent lẹ́yìn táwọ́lọ́wọ́ ti lọ tán a dẹ̀ dojúkọ oúnjẹ àwọn Hausa ẹ̀wà. Eh, ilẹ̀ haúsá rice ilẹ̀ haúsá um, potato ilẹ̀ haúsá àgbàdo ọsàn wẹ́rẹ́ málà ló ń ta ní sango àtàtúntà ládùúgbò wa málà ló ń ta àwọn ìyàwó ilé wọ́n wá fi aṣọ rọ́ wọ́n fi aṣọ kọ́rùn across ọmú wọn sódì kejì báyìí málà málà eh, málà pápá ti ń befriend Yorùbá málà ti ń bá nú àwọn ìyàwó landlord sùn ládùúgbò wọ́n ti ń káta fún wọn lọ́fẹ̀ẹ́ wọ́n á máa wò gbà tí ọ̀gá ò bá bá ti jáde wọ́n dẹ̀ ti fi sórí fóònù àwọn obìnrin Yorùbá ń sìn aláta ọlọ́kadà nígbà tá aláta ń pè ó ti dó sòtẹ́ẹ̀lì ìyàwó landlord ó ní kí ló ṣe aláta ṣe báà la ṣe bẹ̀ aláta aláta ló ń pè ẹ́ orí aláta ti bàjẹ́ jàre the, ma the woman is taking advantage of the man. Now this is the right time for us to fast ẹ̀dá ẹ̀dá muslim christian gbogbo ẹ̀ ti dàpọ̀ àwọn muslim wọ̀ tó sápamọ́ tẹ́lẹ̀ ńgbà tí christian bẹ̀rẹ̀ tó lọ dúró sí mọ́sálásí lágége tó ń bá wọn ká ẹni àwọn náà ti bẹ̀rẹ̀ àwẹ̀ o o lè take advantage muslim mọ́ o advantage ti bára mu hallelujah ẹ jọ̀ọ́ tẹ́ bá hùwà burúkú tá ló máa jìyà ẹ̀ ó ní mẹ́ra tán ra mi jẹ́ mẹ́ra ṣàṣedànù mẹ́ra bá tára mi tì mẹ́ra gbóògùn ti rà mí. dẹ́nu yẹ kẹ́ máa gbàdúrà gbogbo ògbà pé ìwà tí yóò bà tèmi jẹ́ ò bá bá dàbọ̀ gbà lọ́wọ́ mi ọ̀rọ̀ tí yóò bà tèmi jẹ́ ò bá bá dàbọ̀ ọ̀rọ̀ tó máa take advantage mi bá bá jọ ṣé kí ni torí lẹ́kọ̀ọ́ yìí ń sìn tó bá gbọ́ ojú ẹ̀ tó bá pààyàn síbẹ̀ yẹn tó bá fẹ́ ṣe dáadáa kó lọ sọ fọlọ́pàá kójú ẹ̀ ló ṣẹlẹ̀. no the man is good o lè má padà wálé fóṣù mẹ́ta bọ̀dọ̀ wọ́n máa fi ẹ̀ lẹ̀ ṣe rántí pé o ti kó bára ẹ̀ ó ṣojú ẹ̀ lẹ́kọ̀ọ́ oṣù mẹ́ta ọdún mẹ́ta ò tí ì dé hallelujah.